háà ah, àmọ́ pé o ò mọ bí inú mi ti dùn tó pé mo rí ọ ní àṣálẹ́ yìí. Ah, ìyá àgbà ayùn yín ti yún mí o ìlépo rọ́tọ̀ yìí kódà bí wọ́n gẹ sínú mi lálẹ́ yìí kò lè kọsẹ̀. àmọ́ <laughs> pé bẹ́ẹ̀ ń tiẹ̀ rí o ṣé ọmọ mi kò tọ́pẹ́ o ìyá àgbà àti pé kí ni nǹkan tuntun tẹ́ kọ́ mi ní àṣálẹ́ yìí ìjẹ́ ìwọ mọ àwọn álúfábẹ́ẹ̀tì èdè Yorùbá hmm, ó dá mi lójú pé o mọ̀ wọ́n nǹkan tí ń kọ lálẹ́ inú ó yá wá nǹkan fìdílé ká tó máa bẹ́tò náà lọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni àwọn álúfábẹ́ẹ̀tì èdè yorùbá a sì lè pín wọn sí fáwẹ́ẹ̀lì àti kọ́ńsónáǹtì ṣùgbọ́n ní àṣálẹ́ yìí gbogbo álúfábẹ́ẹ̀tì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náà ni a ó kà tí bá ti ń kà máa wí tẹ̀lé mi a b d e f g. A A B D e F e G G B H E K L M N B H E G K L M N M N o O pín o rísíṣí mìíní/oọ́ pírísíṣí tìhùwìyí tìhùwìyí háà ó káre àmọ̀pé ọmọ ni ọ́ ń wàá tún gbogbo rẹ̀ kà lápapọ̀ tí n bá ṣe tán ìwọ náà ó tò ká tẹ̀lé mi. a b d e f g gb h i j k l m n m n o ọ p r s ṣ t uwiyi abidi e efigi gbi hi iji kilimini mi ni o o pi risishi ti uwiyi ìyá àgbà ah, ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ n ah, mọ̀ pé álúfábẹ́ẹ̀tì èdè yorùbá a máa dùn lẹ́nu báyìí o n ah, lọ kà á fáwọn ọ̀rẹ́ mi lóòrọ̀ tó bá dòòrọ̀ n kà á fún gbogbo àwọn náà rí bó ti dùn lẹ́nu ẹ ṣeun gan. ó káre àmọ̀ pé ọlọ́run fún ọ ṣe jẹ́ ń sọ kan tí wọ́n pani lẹ́rìn fún mi tí n bá ń kọ́ àwọn ọmọ ní álúfábẹ́ẹ̀tì èdè yorùbá ṣorí ibi mi ní o ọ́ a wá kọ́ ìdí sáwọn ọmọ a ṣe bíi pé à ń yún ìdí wa mi ní o ọ́ ó máa ń jẹ́ kínú àwọn ọmọ dùn ó rẹ́rìn-ín ara ìgbádùn alífábẹ́ẹ̀tì èdè Yorùbá náà nù tíwọ náà bá ti ń kọ́ àwọn ọ̀rẹ́ rẹ ọkọ̀ dí sí wọn ni pé mi ní o ọ́ ọ rí i pé yóò pa wọ́n lẹ́rìn púpọ̀. <laughs> ìyá àgbà eléyìí tún já àrà ọ̀tọ̀ o ó dáa ì ń gbìyànjú ẹ̀ ẹ ṣeun gan. ó kárí àmọ̀pé o ṣeun níì ni a ó fi àdàgbà ètò tòní sí a ó bẹ̀rẹ̀ láti bẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀.